كتاب نعم لمحمد بن عبد الوهاب رحمه الله بكشي آمين با باب ما جاء في قول الله تعالى بابك يا جماعة ما أقول ولئن أذقناه رحمه sɛŋ ka mojumo mi na ko a na min ba di dɔrɔ imasatu ubi a kanya ka du cajuma ŋun e e e la yakulanna hadha li takiye nihi yi gɛdɛ bi kun wòle masinu to aya wani nihi ma la ti ma ولئن رجعت إلى ربي إن لي عنده للحسنى ولننبئن الذين كفروا بما عملوا ولنذيقنهم من عذاب غليظ تو ẹ̀hùn tí ọ̀nkì bá bí akọ̀lá wa yìí bá bí gidi aka wa kì ní má méjì mú mi má má èjì mú mi dùn ún nà ilẹ̀ ìyá kú dábẹ́ náà kì ní ráìtì ní ṣe mú mi ṣe yagafi ọbata kò ń ti jẹun nẹyìn ẹn alùpùpù ń tupẹ kì í anẹlẹ ń ti ẹn lẹsí yìn nẹ dọmọ ó agbo abanẹlẹ ìṣe ń yàn ẹnkí bá bẹ akọlà ọjọ yìí dẹ mujahid yẹn kàkí ni amẹli ẹnwìn yìí dẹ ipò kọlọmì kò ti ẹfọt kò mek òun mi nẹwìn yìí omi kò náà nẹwìn yìí dẹ

un aya gide ni ka a taqi na aka yani inna ma tuhu ala ilimin indi umaimi un yawma damimi imaimi un yawma damimi seun ke go ka kini ugbeju eje ne udu ehodu ni ayaba mere do kojo wallahi alkamali eh, li eh akama liyɛ le da sɔ akama ma nihan yi lɛ si liyɛ wɛ tu ɔyɛ nihan yi ɛma kini mutuku na ateyɔ na anɛ ɛnɛkɛ aliyɛ ma fún wa nihan yi tɛ ɛnɛkɛ aro lele sometimes ɛgabu ɛta liyɛ ɛnɛ ma wɔ rabu yɛ ma ma wɔ mu ɛdu mɛdɔ inu mɛtu itubɛ yɔ na does not belong to you wɔ ɛkutɛ yɔ na ta hɔ adiɛ diɛ diɛ diɛ diɛ kɛ ma kò yɔ na kodu ma wo bi ina ma bɛ. ene tuwa ene tuwa ole ene ene ene ya ene ya ule kiche ini range eh ule ti 20 30 highway ni 20 30 to unu ene le ma holo ge boda bu kasi jama yi mu digi bibi yi ene ene ene to ma to ma to ma ache gele le wa da ma ina ma be ule ya alwi 120 to 140 to 150 oboda mu ne ba ko chaka ma ne ga alwi ya ya ko ele to le ile wo medo so ego apo yewe un ye utana lafia oye le kule ni oye jumu ni ojo take un mayo take ile ekele un ye tale oyi oyi oyi ejumo mi oyi azaba ko yo ni mi o ga mayole kera wọn yẹ ni hàn yìí níbi gíga ní abakẹ rẹ bẹ láti wà ìbílẹ̀ ìbílẹ̀ àyẹ wọn yìí tó tó dáa ẹn kí ayé gidi akọlà ojú mojí máa lè ala ilimin indi kọla kọtada kọtada yẹn ni ala ilimin mi bi ojú hilmẹ kásìrì ẹn kí lukumanu lukumanu E ọ kɔruna ɛnihi ɔma egide kuŋene bi wuju ilimekasi bi ọ kuma ɔna kuma sɔɔsi ɔkɔli ɔna na ati na ewuli ima yɛ lɛ ko ŋune ba oti ma e e duro ɔdzɔ ta ɔkɔla ala ilimi yẹn ọjọ́ kọlẹ̀ lẹ́ẹ̀kì ma a ní lẹ́hu ahalu kakó ŋun ẹ̀kẹ́ lẹ́kùn ẹ̀tú pẹ́ ọkọ̀ ŋun ẹ̀kẹ́ náà lẹ́sìn wọn yẹ kọ́kọ́ ŋun ẹ̀nẹ́lẹ́ kọ́rùnà aka yi to wa hada ma'ana kolu mujahid olagide un chete kola yake mujahid kage yake ni utituhu ala sharafi ojo emen yi ko mun ojo jima ojo ko ngenu jima ojo jima ko ngene أغلقوا وعن أبي هريرة رضي الله عنه حديث بولوك عليه حديث غير أشيء في رياض الصالحين أمام أجل أن أنك أشيء في رياض الصالحين أهله kudale abu ya ya ko ko yo yimu abaki jalen achi yuri na ba وعن أبي هريرة رضي الله عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم سمع رسول الله سمع رسول الله كل شيء صلى الله عليه وسلم يا كان أما نكلمة تقول الله فمن بني إسرائيل أنك أبرسو ومن شأنك نوغا أنولا أوغايك أكيد كأنولو نكوداريو

idepe takini ma mambu elero na iwu inwo je tera re lebu mambu chen o madu wu lebu mambu so abros re du abros o wa akra ogai akra so gai kima kima ahu kwa angola uti uti angola tin akra uti angola wa ama iyi ekpo egide isi iyi ekpo bi yi ki magane nde eh ene ki ene ki si jun ka magane maro ka ko jun isi arab eh ene ki jun ka magane mada ko jun ko mada ko jun ane gala ye mi jun ne ka magane ne do ko jun ai ja ga do ko jun ya ali eh ene ki jun ka che bo abe kene ki yu ka wo galen gala kai e mi yi magane ma ya ko jun o ka mi da ga ne ne ki yu ka wo ene ki yu ka wo arab si awaru mi ado kudala nga gbọ́ ife hadith muslim alayhi sallallahu alayhi wa sallam inna rabbakum laysa bi awari eh ojo ndu me isabeju kan shin dijal kim da nya wale ba iju shuka dijal iju shuka durale allah an abu eni ki noga ore la ore la ki aji hen idudu angola maye ni meta ku fa

ama do bugi ya ya chele yo unu itini lege iho ebene ebene ipa manyo abeke ju engimu abekere engimu iu ko yenu nga teme to rugi kolo enyo ke ya kolo le ya obile ore la ke ya wa anni alladhi qad kadhara nas bihi e jenga na hene mi gide gi bite agba tini mala ku ki a tulu yugi wai masahu kọ́ọ̀là ẹni gbogbo àti ti àkùnkọ̀là yìí ẹni kọ́mẹ̀ sáwọ́ sákàmàlà àpò ọkùrù ń àmàlà àpò ọkùrù àwọn ọláwọn yìí kọ́dà àbà ánú kọ́dọ̀rùhù ìhẹ̀ ní ń gidá àwọn ọláwọn ìtakọ̀ àbọ̀tẹ́ ẹ mà náà kí ni alkọ́dọ̀rù sí ìwálẹ̀ àbí àti ìwálẹ̀ pé ìhẹ̀ ní gidá àwọn ọláwọn yìí wà ó ti àlẹ́ mami kɔlɔ mɛmɛlɛ dun par exemple sɛŋ kɛtɛtɛ ti akpakpi yɛ ebiene abe ati kɔra ebiene ɛgbadu kɛ gaŋɔ lɛ ɛlɛ amewo tigi ŋutɔ na amewo lɛ lɛ emu di yɛ ebiene ŋɛ si ɔrɛ lɛ ba abudu kunu bila isi isi isibilisi ni ka de ba sidi kuma na mejuma eneki tsi akpakpi dɔbata abe ati kɔra dɔbata ba ma mejuma ame lɛ aŋɔ la ŋkɔ tu ame yi lɛ ki da aŋɔ la yi kɔdɛru lɛ ŋɛ si iwa dɔ ma nyɛ nenɔ mo kì í akpa aŋɔ la so ma ma do ati mela ko okuru iwale takwa ba ngola uta ngola unda binyo mami kolo mele orelo mele mamu ko mela ko lo tena kini fa ayul mali ahabu ilayka arziki ya oganya ne tini tuli ma ti mal it does not necessarily mean it be you show onu wo ko ka do not abale ma do ti al mal jen ko yo kai qur'an gen al mal wal banun arziki du pa ko ko de al mal ujeun de al mal unyi ke ko de al mal afekene de al ẹ̀wọ̀n arísìkì máa dọ́ alimahal ẹ̀lúgbó ẹ̀wọ̀n dú kọ́kọ́ ní kí dúwá alimahal alimahal máa dẹ́wọ̀n lẹ́ tuntun ẹni arísìkì ọ̀gí ìyàn ẹ̀ ní jùtìlì ṣọ́nkì ojú nǹkan fífọ ayélujára hapù ilé ka ọkọ̀ ìyàn ẹ̀ ní five hundred naira two one thousand aṣọ alifakọr yóò fún ọmọ àti yọmọ yìí tura al almal ta arziki yani an arziki o gin yan edini kenne yani al ibl rakumi aw al bakra da kukuno because egbe malele che meria egba ka che adita kinihi egbe malele si eje onomo nomadic age eh agini egba ka domo egba ka che adita yele ere arsa agini egba ka domo ma ni ma uh, ah, stone age neolithic age uh, nomadic age agricultural age then agbakade ohun abájọ industrial age ẹgbẹ́kadé ohun abájọ industrial age dẹ ẹgbẹ́kalẹ̀wúrọ̀ yọlẹ̀ ẹgbẹ́ka bàbá kéye pé mọ́ agbóyé àmàna kọ́kọ́ akójáká sẹ́nẹ̀kì alóṣẹ́ ẹnẹ̀kì inú yẹ́wọ́n tó lè sẹ́nẹ̀kì alóṣẹ́ ẹgbẹ́lẹ́sẹ̀ agricultural age but before then ma ma nomadic age ma kó wẹ́ bàmálẹ̀ ẹgbẹ́lẹ̀ aŋadẹ́sì kìí ṣe amẹ́ńwọ́ rẹ̀.

so eye gele ga dio ngaba yo industrial age to ubile alutoba yani a okuno ngati ni yalukira kunyu ishaqo ibi ibuk ma bi hadisi wa shakka ishaqo un shedo meji ima meki chigbolo ni o kuno le a yalukira kunyu uki hungene le mention ni fa udiya naqata ashra alafu naqatan

ẹ̀rọ ma dọ́kí nákọ́tì yìí wọ́kọ́lá lọ́hún rasúlù lọ́hì nákọ́tà lọ́hì wọ́sùkúyà tó nákọ́tì rakumi rẹ̀ tó mami rakumi dún rakumi yéèkì déhù ohun ma dún ẹ̀yẹ́kọ́ rakumi yéèkì déhù akùnmá dún rẹ̀ òṣèrọ́ ẹ̀hẹ́n so ama mira ko mele ni le aki mala wa do ajo ni barakallahu laka fiha hein eh? ojo ki menyo do to e fe kide le senya albarka adu aki cheure ojo ki mal ba menyo do ti fe on kide we qala yani fa fa fa ata eni ikino inoga uti iki majengo ahuni ya karabo yani hi ayu shay'in abu ilayka an wa an yu fili kwa ko kola eni sha'run hasan ilu yawm mele uti gide e kile kulu yawm mele kehu an wage ya ngeke uti ego yin uti bodu bodu di du da uti o pabie taki ilu jimo ne gedo gem yani wa anni na nka mun iya mun aje nan kuma sa'ahu malaku wa qur'an wala wa dhaba anhu uti ujimule wa uti ash'aran hasana ma min lujum malakum wa qala tak malaku laka akin ayul mali habu ilayk to arzikin yan ne yidule yani al-baqara aw al-ibl ukuno fira ko min ho do ka do amma ke fi riwaya hadisi muslim ki dio takada bu gadi kulli muslimin eh. amma ko eh, ma ma ma ni ene yurduba mun she confirm ra ko ni armadia ma ma dole shekka do bele ene jodu ma ene mushira kuni ene keji ma ene shukuno takawo yene tata fa udiya bakaratan hamilan aligo yake ya jawa ma en kici jali de to ne yoru duyi ra udiya naka ra ku min ma konfa ma kuma dunu ene gidai udiya na kotan ma um bakaratan hamila ma bukuno dun ukunile ngodihu Hmm? okwu na-egwu ma daa ahụ gere ịṅụ dehu okwu nọ gị dehu ma ga gị mihi bakarata na oshara ahụ ra kwụ ike ta agbi kelma ire to okwu nọ shi hamilan daga kwụ na nugwu ma ga gị hamilan yi ma anwụ ka anwụ na gị mihi hubula idehu hmm. so ama mo na mewuledun wọn mẹla kwe ni ayi ṣe na abu ilai bẹ́ẹ̀lẹ̀ mu bàrẹ́kà aláwọ̀ lẹ́ka fi hàn ẹ̀yìn ọjọ́ tí máa lè bàrẹ́kà tó fàátàl àmà ìyúgbà àkójú họ kọ̀kọ́lá ẹ̀yìn ayúṣe na habu ilé yìí ẹ̀wọ̀n ẹ̀yìn jítulẹ̀ kọ́lá ẹ̀yìn ayẹrúdà aláwọ̀ ilé yaba sọ̀rọ̀ kọjọ́ kẹ́ mi jí nkú dàbí mú fàbsọ̀rọ̀ bí to enu nga ni ugane hu fa absara bi fa absuru bihi nas fa absara bihi nas kun kidu gam kun kidu lamane we kango yo meju kun kun adu lamane mala ko o kuru farada allah ilayhi basara o jomi ju ko daju mala la ka to okko wa ngi ala hmm? ma kala mo mo fọ́wọ́tí aṣáàtàn wàlìdàn táwọn màmọ́ ewó kà màmúdùn ewé lẹ́bà ṣe ewé kì á bíọ́mà bí màá na me ewé o dé òkè á bíọ́mà ìbọn mi bí gẹ́mẹ̀ wọn máa o fàǹtẹ̀jà àdáni èyí kìdẹ́ màá ọmọ abídábà àmàṣà bíọ́mà màlẹ̀ wà wàlẹ̀dà àdà aláì òun àwọn ọmọ mi wọn bí ewó kìdẹ́ òun àwọn ọmọ mi wọn bí. fọ̀kánà lè àdá wájú mílíọ̀nù ìbílì ọ̀nà kẹlẹ́ kìdẹ́ yìí òun ní òkòlò ìràkúnmi bí màá na àràkúnmi ìjọmọ̀yọ́mọ tẹ́ òkòlò tẹ́kẹ̀ ṣẹ̀nánà wọlé hádà wáàdì mi nàlọ́ bọ́kàrẹ̀ ẹni wọlé mi nàlọ́ bọ́nà ẹni àná alá tẹ́ níwó àbẹ̀kálá ìnẹ́ tẹ́ òkòlò tẹ́ ẹni ẹ̀nẹ́ ẹ̀hún àrísìkì náà wọ́n ti àrísìkì bí òrùka kàṣí abáyọ̀ yìí alùkàrísìkì ilẹ̀ tuma innahu atal abras ona kala imela ku ngom dabiya ama ko la ya duna saki wa ngom dabiya e kwa karabe ne yurdu eni ko re la ni fi surati wa ati e wo to pa e ojibon wo to pa e sifa al kiliya karabo yele piti taki logala le ọlẹ́júmọ́mí àkàkẹ́ wọ́n nẹ́kẹ̀lẹ́ náà bá tá kọ́bà àti bí maṣàlá ọbùn ìsẹ̀bí ìdí ìbùn ìsẹ̀bí dé àdìsí mi mọ̀dọ́ ẹ̀mí tọ́ amábi mínísẹ̀bí làwọn ṣẹlẹ̀ làwọn àbí hmm? wabni sabi ibn sabil shone gidona wala ne idiya daga da ibebo ihade ibebo shogala ne hmm it depends on company ki produce man yi riwaya hadith ko kuma amma ma gba so in qata bi al ibal in qata bi al ibal kan ma yabo gane hadith pa ko jaka ma ni hiya al asbab ona ona mu ko dani ni pa ko jaka ne ẹnìkẹlẹ na o yìí ni ọ̀nà ọ na dáyún wọn máa kó ní àkọ́nà ẹ̀ṣẹ̀ kọ́ mi ma na ọ̀nà ọ̀lẹ̀ ìwọ̀n nà ẹ̀wọ̀n lẹ̀yẹ̀ ẹ̀wọ̀n jẹun tápa ọkọ̀ ogun tápa ìnà ẹ̀wọ̀n dúkìá yàmúlẹ̀ tọ́gbà rẹ̀ ọ̀nà yìí ilé jìbẹ̀tùmọ̀ nẹ́wọ̀jọ́ adìsíjọ́ okunọjọ́ kọ́yìn sí ràkúmijọ́ kọ́yìn àṣeyìn yìí ohun ẹ̀kú dọ́là ń tọ́gbà ń

wọ́bi tó máa bí kakọ yá àmàjẹ̀ gbogbo lọ́yà àkàrẹ̀ mọ́ ẹlòkọ̀ àti òhìn ìdìbà òbí ọyọ́ dákẹ́ nígidẹ́ dákọ̀ òmìnir ṣe olú dá ní àgùnà àlèkùnà ní àlèkùn ní ọdọmọgẹ̀ má ṣe àkọ́jọ́ kí ṣàtìkù mi kí àdàkùnlẹ̀ lọ́yà àkàrẹ̀ mọ́ tó máa bí kalẹ̀ asàlùkàbílẹ̀ bí àtọ́ kalẹ̀ ònà hasan ẹnẹ́kì dikọ́lọ̀ ọ̀rẹ́ láwọn mẹ́mẹ́lẹ́ ẹ̀gidẹ́ yìí wá ẹnẹ́kì dikọ́lọ̀ kọ́lọ̀ àngọ́lá يوم ملنك دوي والجلد الحسن ما يري الله ملئي والمال ما يرزقي ان لبي دينا ربكو به وجوجو بإيران كي يوجو لك وكميرا كم يهوكا تشميلي أتبلغ به في سفري تلقون كي ميرا كم لا نالو لك تلقون كي نانا بوكنا لويني إي أنا تلي راكم يورو كلو وما قدر لك وما كنا نموتو يو تاكو يا مامي داتان داتان لغلانو موتو يا كي يجو يجو يجو يجو يجو kuma ne kuma na na to le ngalo e mo le yugeru enele so agba gugu igbogbogbogbogbogbogbo mm fakola al huquq kathira go udinyola agbe udinyola al huquq amu du udu udu amu ne dojimu haki amu ne dojimu wa ese tabale mm e ti jẹ́mẹ̀tì gàjẹ́ òun yàwá yẹn ẹ̀dá ọgbẹ́ tm àmọ́nà ẹ̀ṣẹ̀ kọ́ àkẹ́kẹ́tẹ́ àmọ́nà àbí tm lọ wẹ́gbà kó ẹ̀kẹ́ gbà wọn ọgbọ́dún àyẹ̀gbà kó ṣáká ààyò wọlé ha àkọ́kọ́ dẹni ẹni kàwọn kọ́ aláwọ̀ tm ẹ̀wọ̀n gba kọ́ ṣákàdà àyẹ̀gbà fún wọn ẹ̀lẹ̀ lọ́kọ́kọ́lẹ̀ mọ̀ ya fún wọn ẹ̀lẹ̀ ya má yẹ kìdẹ̀ ya ti tọ́ ní blọ́ọ̀kù mà kọ́ ọ̀dọ́ ìlàbẹ̀lẹ̀ má tábà kọ́kọ́lẹ̀ mọ̀ bàtà náà bá

ngada bu mewu alam takun abras doku eko orele matete yoni rele kishi kwa ikwa kwa kucha ka rele hmm shwe nga ngore orele chikwa ikwara ikwara kwa kucha ka yele yakoziru kanas ngamuna adigi hene geine fakiran no batati witalali shwe legure fa ataka allah azza wa jalla al mal tako yoko koe abiki jwe dei

وقال ينهي ينهي إن كنت كاذبا yẹni tẹun ti ọ fọsọ fasayyaraka Allahu ila ma kunta ojo kiya bi arbe yake talga da bibile mana yo gana leka mai ne re ko mana ko la hidewa ko lo an wala ne gidai murda ka bariya eliku ko domina bi talu kide kubi isi ni duma ma mela ku ngo mere gbanyule ti wora kare bene ene mune atal akra fi sawrati fi sawratihi ira kare bo en ene kala bu tile ika ngola ma yo ni kimani du ngola ni ira kare bo yani hin رجل مسكين وابن سبيل اها ما بين سبيل دعاء هي aini ene kele no bata unwene ene ule unge wa ugwere wa agba ona ule kani kota azbi alhibal ami kumba kuchaka ya mujada fi seberi on ule imana alkiyali to badele wala balaga li alyawm illa billah lumma bik al kungali kiara ne go eh abdu gide me mgba wala ki hmm wala balaga li alyawm illa billah thumma bik mel bi riwaya gide hadith dio taka mkona riwaya ya tanga dini hmm ya masomo ẹgbọ́gbó ọ̀làhàgbọ́rù tó ìràbí alìkà ẹlẹ́jọ́ òdòdó ìràbí ó kàrẹ́lẹ́ yadda asaluka billahi lizirat kun ha dojo go ko boye alizirat da ali ka ba soroka shata na taballagu biha fi safari abin shugala ma kamun awo yana wasu da ok ne gida yana keji na fakwala lahu mitila ma kala li hada igwe ne keji ene ke manu zangola nila ene buti adi hanyu igwe mutaki kan onye nihin ẹn kò ŋá tẹ̀ ǹdẹ̀ kò ŋá tẹ̀ ǹdẹ̀ ọ̀bàtà kò ŋá ẹ̀dẹ̀ rẹ̀ ìkà ńpa kó tsaka ẹni lẹ yàwó mú ìlú rọ́dà alẹ́ yìí nítorí àmà rọ́dà alẹ́ ha yàwó mú ìlú dábàlù kẹ́ni yóò dùn wọ́n dùn ìmú sálẹ̀ dẹ̀ ẹ̀ fọ̀kọ́ọ̀là alùpùpù yóò tàkàdà dùn fọ̀kọ́ọ̀là láti n'oli mẹ́mọ́ ngi lagbadé òun fẹ́ni kéjì lẹ́gẹ́ mọ́ ẹni lẹ́gbọ̀kọ̀ bọ́ ẹni kéjì òun ẹni ni ọkọ̀ àdìgbò wù yìí ma ẹ́ àmẹ́ sọ̀bàtẹ́ ẹlẹ́yà lẹ̀ táka máa kẹrẹ̀ bọ́ yọ. yàrá wa ṣe ń kọjọ́ kí mi dàbí tẹ́wù ọyọ́ mi dàbí tẹ́wù lẹ́nu ẹni lẹ́wọ́ dàbí wọ́n dàbí dáka àdìsí ló takwa. wà á àmà ìwọ́n yà kẹrẹ̀ bẹ́ẹ̀ أجن رجل مسكين ونحن أنه باتا ابن السبيل أنه قد انقطعت بها الجبال أبقى فقال له إجامة إيه؟ أها إنهم ikwu le m kọda anyị mọọ ịnọbata onwe chee onwe amalụ kụngalị kụngara na bụ kụngalụ enyi ni chede gba kọjọ ya ka aja mmanya ede ya

farada allah ya basari mo yoda bi kigida da abi dewo yawa arziki yake to mai ba ko ma shi ta igire rege ya gomo gadu oda ma shi ta igire gi tono irige bi ba ba ku rege do yo ko a ko wallahi la ajhadaka al yawma bi shay we bo go ko yo una jingalinga una una jo jingala ko kuwe una la kuwe o du kẹ́yìn adùn èmi ní ìlàláì tó dọ́ yọ́ ọmọ àyájà lẹ́yìn àpò ẹni wọ́n ẹ̀ torí kẹ́yà gẹ́ àrísì kọ́ ọmọ tó kìí ṣọ̀bà táṣọ ẹ̀wà nyàgọ̀mọ́ kẹ́dọ́ alùpùpù bí déhùn takọjọ́ kyàrí dé mi gún ní bá kún náà wọ́n wọ́n mi yẹn. malaikun yẹn ni amsik wọ́n yà àrísì kẹ́ fọ iná mabutuli dùn ayọ́mọ́ mi ṣe yìí fọkàdúrà aláhùn ànkà ẹ̀rọ ọjọ́ ẹ̀ wọ́n sáfìtà aláṣọ àhìbẹ́yìí onye emeji kaba onyugbo mame ọjọ́ a ìwé ẹ̀dọ̀pá ma àbájọ yìí e. hmm? swahibeik swahibeik abekeji emeji ọjọ́ ẹ̀dọ̀pá ma ja bukari pe muslim amagbọ hadisi gidẹ amagba hmm, wọn ni yíwa ibùdó kọyí malijawuzi rahimahullah hivyo fatahul majid shari kitabu tauhidi uja walakalaka kide uyaji bayani ile ndio taka la magano uyaji bayani yani ete ugbede dumojo unugunu ugbede dumojo ba em cheteun al i'tiraf bi in'am al mun'im ala wajhi al khudu' lahu shan kuna huratiye tuke makun turawe gbede motare lege wala kolo ichun shi shi wa ichun gbede gbede na leza ni ma sọfẹ akọjọ ọlà akọlọ ògbédìẹ ṣẹlẹ tán wẹkẹ máa gẹdẹ kì wáyé bá iṣẹ pọtù ẹdọ alẹ ọjọ alẹ ìyẹn ẹmọlọ tẹpẹ èjì àti ní ọjọ ẹta ẹni ẹjẹ ẹ kẹmà àtọlọ ẹpẹ kẹ àti ẹgbẹdẹ mẹta ẹ àmà àdàmà. tak takuma akini une mo une mgbede dumojo alale dio litafi mwado akini medariji saliki yona ya ibn al-qayyim al-jawziya rahimahullah kitibayani hiyo malangu mayadu kuyo taka dafatahu al-majid eo chukoche ka neo kala tugideida kochi yudu ka neo kala tugidei tafsirul aya ishina aya kabi tafsiru amekisha yale niki no. tafsir al-aya ishi na ya kafi tafsirin ba ya kafi tafsirin lalane insana min na rahmatan min ba da zarra a masatu izalahun lalane ila eh, ya kulan na zahaba sai ya atu anni a ya kafi la ya kulan na haza ne wa ma'azunu sa'a ta kawai na'am aya lele a yi bayan a yi wujin mamaye asani a keji ma ma'ana ɗan tuji na ya kula na hazali ɗan tuji hazali yege a wajen mama o yi hazali ti a onike tupu meji ne todo ba ta yi kama ti yi wa shita ne oge todo ba ti yi komi shita ne oge komi dai mi ma ṣọka ma maka ni ọlọba tọka tu kɔrɔ ate ni ti ɔlɔba to ka tu kati ati le gbɔ babi gbɔ gbɔ ɔrɔ ate yɛ wadɔ kati ti tere lɛ ma lɛ kati wɔnyi amune kuma tɔba tɔ ka tu kama ma tɔba tu niki ma yi lɛ ma ma nalu ka it doesn't matter iri yi ate yɛ saba yi ni makarata wa dan iri yi ate yɛ tsoso n'o di tse ŋkɔ yɔmi idaya dunu ɛkò yɛ yu dɛ kpafi kana tɔba yɛ ka bɔ yɔmɔ lɛ nusu yɛ li iri yi ate yɛ ki nyi kilasi ni ki mi ebi si di ni tiɛn ko ɛfɔ anɛkɛ yi de ba kɔ la sukuu la ka bolo yɛ wɛmu di professeur so it does not mean ka kini e ɔlɔbata sukuu mi kama ti ŋɛ tsi ŋɛ ma si professeur ni ilé tsi lɛ yia si professeur ni ɔyɔ wò kɔnu wɛ ŋu wa tsi so ɛn ka ɛ te hazali yɛ mi tukpɛ ŋui abɛkɛ wɔn gbɔgi dɛ yɛ ŋu mi tse tukpɛ ŋui dɛ kɔlɔ alɛ ma ti ne ko ne kita asalisa ɛkɛta mama ana kɔluhu ɛn eh, soji utituhu ala ilmin indi ọlakọ kọrù na kàáyìn ọlakọ kọrù na kàáyìn ni ma dúnmí ojú ma èmì àwójú ma ojú ìṣẹ́ àti ní ohun ṣe tú pẹ̀hún torú ìṣẹ́ mọ́ nà kò má tún yánà lẹ̀ nàmú nà kúte kò má ọjọ́ bù tí ó má pẹ́yìn ni ọ̀la ẹ̀ má mi má kọ́ yú ẹ̀dùn hàn yìí à ń kele má kà wá kàáyìn ni àmà ṣẹ̀ gbéjú ọgọ́ bùkà má tún yú tó àná ẹ̀dọ́ ma yìí. ajá náà nà má kàtúbù kà má tù ma ẹ má nyà má àmọ àmọ bùkà ẹ anàkétsi bùkà má tù wó bè ẹ àbẹ̀kí ba òsì gbọgbọ́ kà má tù yín ba wàlá yà má tse ba etsi wò mí tse gili ẹ̀ lẹ́nà má yà mí láti sọ ìhẹ̀wò lẹ́dùn ìhẹ̀wò lẹ́kùn lẹ́lẹ̀lẹ̀ ba gili ẹ̀ lẹ́sùn mú yín gẹ̀dá gò gili lẹ́sùn

abẹ́gídjálẹ̀ abúkàrà áwùdù fún àmúnà jíjà bí wọ́n lè kú mẹ́gbogbo kí bẹ́ẹ̀lù gbogbo yọ́nà wọn ń kí ti kàmpéènì ìdí dùn ọjọ́ ká ní kí ti kàmpéènì àti àkínú ohun ọjọ́ kọ kí mú dọ̀ kí mú gọ́vọ̀nà yìí ń yóò yà ní ìwú tètè nè ehun jí ìyá ẹ primary ṣe má tè nè òun ní ìmúnà ìyáwá nà ẹni mà tè nè ẹni lẹ́mà ẹ̀hún dúró ẹ̀hún lùṣẹ́ ń gbakúṣáká ìyẹ̀ kàmpéènì ń ṣe ọkọ̀ ń pa bí ẹ̀hún lùṣẹ́

ija gị n'ime achọ siri ba amaghị ebe ahụ amaghị ebe onye onyo na etigbe n'ogo elu ama dọkọ ogo ịcha advance n'ele ama deposit ogo n'ele taka ede leta ha ma ga ama nka ichi ile oge obu ẹkọ tó omi ṣòro fún ẹ láti ka ẹmá nye ma gbọkọ sí oyé o yẹ ní yíyá kẹgbẹ kẹyìn abẹ́mọ́kọ́ gbà tó a ti rẹ̀ dánwò tó lálẹ́ àájálí abẹ̀tùmọ̀ àájálí anáàdìdìs àájálí ẹ̀kẹ́lẹ̀ máa fi hádi kìsàl àjíìbá ṣínà ìdí olùka olùka ohun mẹ̀mẹ̀lẹ̀ gidẹ máa kí náà àjíìbá ẹ̀hùn kìí ṣe ń wọ́n mẹ̀mẹ̀lẹ̀ kàbálẹ̀ àti ayékú ẹ̀hùn àṣọ gidẹ ohun mẹ̀mẹ̀lẹ̀ ìbàyí ẹ̀hùn ikú náà gòkè ayáyé alàzìmà yẹ́ owó yìí dé olùka tẹ́lẹ̀ gbẹ̀ngẹ́lẹ̀ dẹ iṣẹ́ àkíní ojú ilé àwọn ọ̀nà kùmà nọkọjọ yẹ bá kùmà sàmì ní lílé ju ọkọ̀ bíá kùmà jẹ̀ ńkọ̀ ṣúmi sí yẹ bá má gò kàkíní hin torí kùmà ṣàtẹ̀kà mọ́ nìkan yọkẹ́ wọlé ọmọ nù. wọ́n tẹnu kọ́lọ́ abáyọ máa nìyí àmàkẹ́ àgírímẹ̀tì kọ́ ọdọ́ mẹ́lẹ̀ sálárì ohun kó àdé tákù ẹ̀kẹ́ polówó àti sàá ṣàkàṣọ́ méjì lẹ́nu ọdún òkè. taki je taki do odom odomeji unwali ga noko te ame ga nime otene mune ngoya ya go dabana kini olo bataka mashi taka mashi ne ka yo nti bada gele no ebo unge chana kolo gele when the salary was just 1 naira e, salary ne 1 naira ne gwale e gwale from here to lagos from here to katsina ama cho 50 cents ama cho no no e, e du